فإن خير الحديث كلام الله وخير الحديث هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا عباد الله أصفوا لكجو في nífẹ̀ẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala yọ hàn pẹ̀lú títẹ̀ lánàbí sallallahu alaihi wa alihi wa sallam kìí ṣe pẹ̀lú ká máa ṣe ayẹyẹ ọjọ́ bíi rẹ̀. ẹ̀rí tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ká bá fẹ́ wo títẹ̀lé rẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run ọba subhana àti nínú tá ànábì gángan lára sallallahu alaihi wasallam tóun náà sọ nípa ìtẹ̀lé òun ọjọ́ ọ̀kan ìtẹ̀lé yìí ọjọ́ ọ̀kan lára àwọn nǹkan tó fi dìímú lẹ́nu islam àbí ìpìlẹ̀ islam títẹ̀lá nẹ́bí sallallahu alaihi wa sallam wọ́n tún dé ètò tóbi jù nínú kẹta gbọ́dọ̀ gbà fún nínú òfin ẹ̀sìn ọlọ́run wọ́n tẹ̀ tún wà nínú àwọn alámọ̀rí tó ṣe wípé dandan ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ọsàlàyé eléyìí sísọtò hajj àyà keje ọlọ́run ọmọ ẹẹta àkúmọ rọsùlù kàkúrò ihun tí òtítì ọlọ́run bá bá fún yín ẹgbà ohun tó bá pa yín láfẹ rẹ ẹgbà wọn máa ń ha kùmà ń dú fẹǹtẹrù ihun tó bá dẹkọ fún yín nípa rẹ ẹsìn wọn bẹ ọ̀rọ̀ ọlọ́run ọba mi tó wa ní kúrọsùn nìsa àyà ọgọ́rin aláwọn ní wàá wọn yóò ti ẹ̀rọ sùúlà kọ́kọ́dé àtọ̀ àlá ẹni yóò tọ́ bá tẹ̀lé ti òjíṣẹ́ ó ń tọ̀hún ti tẹ̀lé tọ́lọ́ ẹ wá rí títẹ̀lé nínú òfin ẹ̀sìn òun ni ká wo àwòkọ́sí anábì sallallahu alaihi wa sallam nínú àdìọ́nà rẹ̀ títẹ̀lé òun ni ká wo àwòkọ́sí anábì nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ tó bá sọ kò sí pé a tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ títẹ̀lé yìí òun náà ní kéèyàn wo ìfẹ́ ànẹ́bì sallallahu alaihi wasallam kéèyàn fi ṣe ìṣe títẹ̀lé yìí òun náà ní kéèyàn pàátì àti súnà tàríkìyà tún bẹ̀ ìwọ̀n tó ànẹ́bì sallallahu alaihi wasallam tọ́ba ní ká sí wọ́n bẹ̀ kéèyàn pàátì ìtẹ̀lé ni kéèyàn ṣe bí rẹ̀ lójú ọ̀nà ẹ̀ bá ànẹ́bì sallallahu alaihi wasallam bí ṣe máa ń ṣe ìtẹ̀lé ni bóyá ni àbí ohun tí wọ́n kọ̀ ni àbí ohun tó jẹ́ àràmù pẹ̀lú kọjá sí pé èèyàn ò ní èròǹgbà pẹ̀lú títẹ̀lé yàn. ẹ wá rí ohun tó jẹ́ òdì kejì ìtẹ̀lá nẹ́bí sallallahu alaihi wasallam òun ló ń pè ní al-mukhalafa òun ni ìyapa ìyapa yìí lè wáyé nínú ìlàdí ọ̀gá mo ti kọ́tọ̀ ní ohun tí ìgbàgbọ́ dáná sálá ń pè wá sí ọ̀tọ̀ ní ọdún yẹn wà lọ ṣe ìyapa ni ó lè wáyé nínú ọ̀rọ̀ ó lè wáyé nínú ìṣèlú o lè wáyé nù pípa káńtù sálánpà kẹ́kẹ́ sí kọ́ wá ti pé náà làwọn máa ṣe ẹ wá rí ìwà tẹ̀lé anabi sallallahu alaihi wasallam ìmá ní í ṣe pẹ̀lú gbà pẹ̀lá ààyè nígbà mi ẹ wo èyí tó ní í ṣe pẹ̀lú gbà láfẹ̀rẹ̀ ẹ wo wá àwẹ̀ oṣù rọmọdán níbi inú oṣù rọmọdán ni àwẹ̀ jẹ́ dandan pẹ̀lá ààyè náà tó wà ìtẹ̀lé yìí ní í ṣe pẹ̀lá ààyè gbà mi ẹ wọ́rù tọ́wáàfù ní ó ní í ṣe kọjá síbi àti tọ́wáàfù àyíká ilé ọlọ́run káàbà ní ọkọ̀ sí. ṣùgbọ́n àgbàdo sọ yípa àtẹ́lá nẹ́bí sallallahu alaihi wasallam níbi ohun tó ṣe pà nẹ́bí sallallahu alaihi wasallam ọkẹ́ sí pé nǹkan yẹn ká mọ́bẹ̀ ẹ̀ rà nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n ní wọ́n dá ìgbẹ́jọ́ náà ìrún wọn bẹ̀ ní wọ́n ti sùn sọ láti nìyẹn. ọwọ́ adé ayé ya Umar bin Khattab radiyallahu ta'ala anhu àrùtọ́ wọ́n bá rí pé ọ̀pọ̀ ọlọ́pọ̀ àwọn èèyàn gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n bá ti dá èèyàn kọ́ máa ń lọ sí tún yìí sì bẹ ọba ń bẹ ìkì dànù pé rọ tún bá bá ń bì yìí ọba ti bá kó ti tún níbi kó ti tún nínú àwọn ìṣe rẹ̀ bàbá fẹ́ tẹ̀lé ọ̀nà mẹ́ta ni. àwọn ìṣe kan bẹ tó ti kí àdámà ni sallallahu alaihi wa sallam òun náà níbi ṣe máa ń dúró kí yẹn sọ pé bá ṣe máa ń dúró òun lòun ó dùn bá ṣe máa ń sùn òun lòun ó sùn ṣùgbọ́n níyì ilé rí ọ̀rọ̀ méjì mú èyí tó bá a rí ẹsẹ̀ ọ̀rọ̀ wípé ìdúró yìí ká dúró àbá fẹ́ ká dúró bẹ́ẹ̀ àbí ká sùn báyìí àbí ká ṣe nǹkan kan báyìí ẹ wo gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ń jẹbi anabi sallallahu alayhi wa sallam a máa fọwọ́ ọ̀tún jẹun ó dẹ̀ pàṣẹ rẹ̀ nínú hadith ìmùlẹ̀ káàní máa ń gbọ́ káàní sọ̀sálà ń sọ pé yá ìmùlẹ̀ èrè ọmọdé sámìlá dáàkọ́ lọ wọ́n kò ìbí ẹ̀mí rẹ̀ ọwọ́ ọ̀tún rẹ̀ jẹun wọ́n kò ní mímọ̀ yẹ̀lẹ́ kó o sì máa jẹun níbi oúnjẹ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀. a rí pélé yìí nìyí ìṣe sànẹ́bí sallallahu alaihi wasallam máa ń ṣe ní ṣùgbọ́n a rí ẹsẹ̀ ọ̀rọ̀ tó bá ìkẹ́fẹ́ dandan ni. irúfẹ́ ilé yìí a kọ́ sí ànẹ́bí nírú súnà yìí. ẹ wá rí omi bẹ tó ṣe yí pé ọkàn lẹ́tọ̀ọ́ ni. bá ànẹ́bí sallallahu alaihi bí ṣe máa ń gbádùn jẹ lápẹẹrẹ àti ìṣẹ́ tí ń mu. a lè kọ́ sí ẹ̀ lórí ẹ̀sùn mọ́ ẹni tí wọ́n múru wá fún wa nípa nẹ́bí sallallahu alaihi wasallam wípé àlùkò sọlá kì í láì fi oúnjẹ kan tó bá nífẹ̀ẹ́ yóò jẹ tí o bá ti fẹ́ yóò kẹ́ pàtì ni kò ní sọ àìdá nípa kíni ọ̀ nípa oúnjẹ yẹn ẹ̀rí báyìí yóò máa kílẹ̀ àtiwáyé pé ìtẹ̀lé dàwí àníta àbádérí nǹkan tí ó gbé lọ́rọ̀ ẹ̀yà tí etí ti pé nǹkan tó afẹ́ ká ṣe ní yóò máa jẹ́ àádà lásán ẹ wo ànábì sallallahu alaihi wasallam bí káwọ àlìkínbà ríra sọ ìmọ̀ọ́mù èyí tí tàbí wọ̀nyí ìmúra àtẹ́bí sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ náà ní káwé láwà ní ìmúra àtẹ́bí ní ṣùgbọ́n àádà ní. àwọn agbọ̀dọ̀ rẹ nìkan ní ìsìn tó yẹ pé pọ̀ wọ ọdún àbáyà yìí aṣọ agbádá tá a gbé lórí jàlábí àìkáwá ní ah eléyìí ò ṣe súnà mẹ́rin o nítorí pé súnà tù àádà ní súnà ìṣesí bí wọ́n ti máa ń ṣe láwùjọ táwọn bẹ́ẹ̀ náà ni kínyẹn wí láwàní àgbà àwọn alọ́gbọ́n wọn alọ́gbọ́n àwọn àhàdìsù kẹ jáde ibi ẹni yóò ọbẹ̀ wí láwàní kúrun irú ládàbà yìí ní bẹ́ẹ̀ fún ah, gbogbo àwọn àdìsù kọ́ bá wá bí àdìsù dọ̀yìn ni o nítorí pélé yìí ṣe nǹkan kan tá a lè sọ yìí pé dandan àṣẹ àkọ́sí ànẹ́bí sọ́lọ́ àṣẹlá lórí ẹ̀ nítorí pé mo tó ní ṣe pẹ̀lú ti sí bẹ́ẹ̀ náà ni ká dárun sí ẹ̀rí pé wọn ànẹ́bí sọ́lọ́ àṣẹlá ọkọ̀ gan-an kéèyàn náà wá sọ wípé wọn da ohun títí ọkọ tí wọn dá lẹ́yìn ẹsùn ọgbẹ irun tiwa òní títa gbogbo ni tí wọn máa ń dà ní sọ irú eléyìí tún lè àádà ní àlè sọ pé dandan àtàkọsí ànábi sọlọ lọrọ àtàlà lórí ẹ ayọ ẹ mùsùlùmí ẹ rí àwọn ìṣe kan bẹ èyí tó ṣe wípé wọn máa wà nínú ẹsà tí Ọlọ́run fi dá nẹbi sàlẹsà ni ẹrẹ ń tọ́ bá fẹ́ kakó tó ń bá lọ lúgọ sí nìyẹn yọ máa ń ṣe gbogbo súnlẹ̀ lèyàn lè ṣe ṣé o gbẹ lẹ́sìn lè ṣe iná lè ṣe ẹ wà ní ọjà sáwó kan bẹ́ẹ̀ yóò ní bẹ́ẹ̀ ilé ìtẹ́yìn ní òfin fẹ́ bíi bíi mọ́kànlá bá nẹ́bí sọ́lọ́lọ́ àṣálá mo ti fẹ́ mọ́kànlá bẹ́ẹ̀ dẹ̀ ni o ànẹ́bí sọ́lọ́lọ́ àṣálá ọbẹ̀ ju ìyàwó mẹ́rin lọ ọdọ tó mọ́kànlá àkọọ́lẹ̀ mi ìpè mẹ́tàlá omi ìpè mẹ́sẹ̀ àlùmọ́hìm ọ̀sẹ̀ ju mẹ́rin lọ àwa nìyí tá a jọmọ lẹ́yìn ànẹbì a kò gbọ́dọ̀ fẹ́ ju mẹ́rin lọ. nínú àwọn nǹkan tó jẹ́ sí ànẹbì tá a lè gbọ́ sí ànẹbì lórí ẹ̀ òun náà ní kéèyàn fẹ́yàwó láì ní sanwó fẹ́ǹfẹ́ ọkàn fẹ́yàwó ọmọ àṣẹ yìí dẹ́ máa ń pè ní dáwórí àbí gẹ́rẹ́ ń pè ẹtún máa ń pè lówó orí owó orí bò owó fẹ́ǹfẹ́ téèyàn fi lẹ́tọ̀ọ́ sóbìnrin tí wọ́n ń pè ní sọ̀dáàkì yẹn ni pé téèyàn ó fi fi òdodo hàn pé lótìtọ́ lódodo mo nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀yà gba owó yìí irú irúfẹ́ owó yìí kì í ṣe dandan fún anabi sallallahu alaihi wasallam láti san eléyìí jẹ́ sàfà anabi àwa kò lè kọ́sì rẹ̀ lórí ẹ̀ ọ̀yà pé ẹni lọ́ba ti fẹ́ máa wí ikú yìí pé èmi súná ẹ̀ ẹ̀yin náà fẹ́ yàwó kẹ́ má fẹ́ má rí ẹ̀yìn anabi sallallahu alaihi wasallam òun nìkan lónìí. bákan náà nínú kẹta rè kọ́sì anabi lórí ẹ̀ òun náà ní nìkan wàhídà kẹwàá tọ́ni àlìmọ́ni kan fẹ́ mi nìyí ọ̀rẹ́ mọ̀ fẹ́ mi mo gbéra mi fún ọ láì ní sàṣàdá kí láì ní ṣe kankan láì ní sẹ̀ máa ṣe dààmú kankan lórí ẹ̀ anábì sallallahu alaihi wasallam òun nìkan lọ́ da ni ẹ̀rí bákan náà àwọn kankan bẹ́ẹ̀ tó jẹ́ ṣàfà anábì sallallahu alaihi wasallam súnmẹ̀ ni ọwọ́ àdìdẹ dẹ lọ́rùn rẹ̀ ọ̀dẹ̀ jẹ́ dẹ́dẹ́ fáwa òun lẹ́ni tahajjud ọlọ́run ti fi ṣe lọ́rùn yẹn fà anábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n nínú iṣẹ́ ìtàkọ́wò lọ́wọ́ àpáwa iṣẹ́ táwa náà lè ṣe gẹ́gẹ́ bí ìtàkàwọ́ láti fi súnmọ́ lọ́wọ́ ọba iṣẹ́ ìtẹ̀lé ni ẹ̀rí bákan náà nínú kẹtó jéèwọ̀ súnlẹ̀ kẹtó kẹtó jéèwọ̀ fanabi sọlọ asálá tí ó lè débẹ̀ nínú ẹ̀sà rẹ̀ ni òun náà ní kéèyàn jẹ sàárà alóòsàn sálà gbọdọ̀ jẹ sàárà kẹ́nìkẹ́ wá wọlé ẹ̀sùn pé òun ò ní jẹ sàárà jẹ́gílódé ó lóun fi ń kọ́ sàmẹ́bì ní yọ̀ọ́ ẹ̀sàlélẹ́ yẹn jẹ́ fànẹ́bí sallallahu alaihi wasallam àtàwọn ará ilé rẹ̀. nínú àwọn nǹkan tó jẹ́ súnmẹ̀ tó ti fa ìlẹ̀sà òkọ́ sí ẹ̀ òun làwọn ẹni dáhùn sọ́lá tó buwọ́ lù nípa wọn ní ọjọ́ ayé rẹ̀. wọ́n sọ fún kẹ́ńtà àwọn sàhábà wọn pé ní kò bẹ́ẹ̀ mà ó ní ẹ̀rí ti ẹnìkan tó ń jẹ́ báyìí ó ṣe déédéé ẹ̀rí ẹni méjì ẹ̀rí. àwọn ní olè mẹ́rin ìdálẹ́ ìdílé àwọn ọ̀fẹ́ lágbájá kẹlẹ́ ọba ti jẹ́rìí ó ṣe déédéé ẹni méjì. bẹ́ẹ̀ náà ẹlẹ́ni tó ń pè kótó di fáwọn sọsẹlá kírun yìí di anabi sọlọlọ àtàlà àgbẹ ẹni yóò tọbi pẹrẹ kótó di fáwọn kírun yìí di ó ń tọ wọn lẹrẹ léyà ọkọ ya lọ pẹrẹ ní ìrọpò rẹ o ẹrí àbòbò da yẹ ọwọ asọ fún anabi sọlọlọ àtàlà wípé àwa sì lẹrẹ kẹ lọdọ ẹrẹ ni ọkadùn ṣùgbọn ni jẹrẹ tọkadùn mi lọ ṣé mo lè lọ bá yẹn ìdíjọ Ọlọ́run irú eléyìí ní sẹ ọ tẹ sàtọ sẹnu anabi jáde ẹni kí ọgbọdọ wo sùn kọ wá sọ pé sẹnu òun ní ọdún lọọ nípa léya ya ibadallah ẹ rí àwọn iṣẹ́ kan tó ń bẹ tó jẹ iṣẹ́ ìjọsìn tó ṣe pé afẹ kakọsí anabi níbẹ̀ sallallahu alaihi wa sallam gbogbo ohun tó bá ti ní ti pẹlẹ sí bóyá afẹ sọ sọlá tù wá ni a máa kọsí anabi lórí ẹ sọlọsọ ẹkírun gẹlẹ bẹẹ ṣe rí fẹmi anabi sallallahu alayhi wa sallam hajj gan òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam ọgbọn mana kóso àní mọnà ẹsì kàgò ẹmú ìlànà hajj yìí ẹmú lọ́dọ̀ èmi òjíṣẹ́ Ọlọ́run sallallahu gbogbo orú àwọn ọfẹ ìjọsìn yìí afẹ ká kọsí anabi sallallahu alayhi wa nínú ẹ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba sùhánà sọlọ́run sọlọ́run sọ́tìlẹ̀ àṣìṣẹ́f àyà kọkànlélógún ọlọ́run ní laqad kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarjullaha wal yawmal akhira wa zakara allaha kathira ọlọ́run ní àwòkọ́ ti tó dáa ó ti wà fún yín láàárọ̀ òṣìṣẹ́ ọlọ́run ọba ẹni tó máa wá òkọ́ sí òun lẹni tó bá ń rẹ̀kìn ọlọ́run tó sì ń rẹ̀kìn ọjọ́ ìkẹyìn ẹ̀rí níbi ohun tá a bá wá kọ́ sí àtẹ́bí lé lórí sallallahu alaihi wasallam omi lè jọ́rin yẹn omi lè jẹ́ ohun tá a fẹ́ omi lè jẹ́ nǹkan tó ṣe yí pé nǹkan tó kàn lẹ́tọ̀ọ́ ni aqulu qawli hadha astaghfirullah wa lakum wa li sa'il muslimin min sharri al-ardi wa maghribiha astaghfiruhu الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فاتقوا الله أو في توابع عيد ọyẹ ká lọ mọ̀ nípa pé a fẹ́ tẹ̀lé anabi sallallahu alaihi wasallam akọni agbọ́dọ̀ jẹ ọlọ yìí wa níbi sẹrí islam kí a ti ń jẹ mùsùlùmí òdodo ńgbà tá à ń sẹsìn yẹn ó ní í ṣe pẹ̀lú ìmísí àtọ̀dọ̀ ẹlẹ́dàáni o gbogbo ohun tá a bá ti sẹsìn yóò ní í ṣe pẹ̀lú ohun tó wá láti ìmísí ọ̀dọ̀ ẹlẹ́dàá ẹ má jẹ́ àgbàgbé sàwa bọ́yọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala láti rí àlàyé islam nínú alukur'an alákùnrin nínú tírà rẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ìmísí àtọ̀dọ̀ ọlọ́run. àyè bẹ́ẹ̀ dẹ̀ tiẹ̀ kọ́ lẹ́nu anabi sallallahu alayhi wa sallam láti rí àlàyé bá ti fi islam bẹ́ẹ̀ ìmísí àtọ̀dọ̀ ọlọ́run ọba ni. ọlọ́run ọba sọ nípa anabi sallallahu alayhi wa sallam pé èyí sọ̀rọ̀ nípa ìfẹ́ lò bí kò sí pé ìmísí tọ́ba wá látọ̀dọ̀ ọlọ́run ọba òun ni máa fi ń jíṣẹ́ bára yé Islam ó ní í ṣe pẹ̀lú ìmísí àtọ̀dọ̀ ọlọ́run ọba àti àkọọ́lẹ̀ tó gbádùn sọ̀rọ̀ lómi ilé ẹjọ́ máa sọ ìsọfúnsọ kan ó ní tíra àti ọkà o ṣé mo báwọn èèyàn ṣe tíra tí wọ́n sọ pé ìsìká èyí ṣe wọ̀ láti máa mú ṣé tíra kọ yẹn tíra lélẹ́yìn yẹn náà ṣùgbọ́n kọ̀ọ̀kú ni wọ́n kọ sínú rẹ̀ ẹ̀rí yóò ṣe àkọọ́lẹ̀ tó gbádùn àìmú ẹ̀sìn láti fi làákàyè ẹ ọkàn múnika àwọn tẹ wá dá sí ẹ̀rí tí ọba làákàyè mu kí lábẹ́ fi làákàyè rẹ tí ọba mu sí níbí làákàyè ẹ̀dá ni làákàyè tẹ làákàyè ẹlẹ́dàá là ń sọ̀rọ̀ ìmọ̀tọ́wá látọ̀dọ̀ ẹlẹ́dàá ni a sọ̀rọ̀ nípa làákàyè tiẹ̀ ìmọ̀ tọ́wá látọ̀dọ̀ ẹlẹ́dàá là ń sọ̀rọ̀ nípa rẹ̀ a sọ̀rọ̀ nípa làákàyè tọ̀dọ̀ tiẹ̀ sọ nípa bẹ́ẹ̀ nínú àwọn òfin tá a gbọ́dọ̀ dé olórí ẹ̀ òun ní ìfẹ́ tó bá jẹ́ mùsùlùmí ọgbọ́dọ̀ àdáńdá kó tó di pé yóò ìtẹ̀lé tòótọ́ wà á kó múlẹ̀ kó tó di pé ti sẹ́yìn nínú gbogbo ètò gbèsè ayé ẹ̀ ẹlòmíì ni yọ̀ọ́ ah, wọn ládìsì kẹwì àdìsì wì ó tẹ̀sí gbádùn àbí kò gbádùn àwọn àdìsì gbádùn àbí kò gbádùn ẹnì ké ìpìlẹ̀ lórí eléyìí òun lọ́rọ́ bẹ́ẹ̀ nìkan bá wá fún yín nírò kan ẹ wá ọ̀fin tó tó rẹ̀ kó tó ní pé ẹgbẹ́gbẹ́ sẹ̀gbẹ́ máa lò ayọ̀ alimuslimu nínú àwọn òfin ń dá gbalérò pẹ̀lú ká tẹ̀lé ànẹ́bí sallallahu alaihi wasallam òun náà ní pé ká tẹ́ fún gbogbo ànẹ́bí bá mú wa bákan náà lábẹ́ òfin òun ní pé òun dá ànẹ́bí sallallahu alaihi wasallam tó bí pàṣẹ nínú rẹ̀ jọ kí òfin ká sì rí òun tó lè jẹ́ kí nǹkan yẹn jẹ́ dandan lásìkò rẹ̀ ajá sí kéèyàn bá ti gẹ́gẹ́ ní súnà irú rẹ̀ náà ni mòlídìí táwọn yẹn ń ṣe yẹn súnà tàríkìyà ni ká má ti ayẹyẹ ọjọ́ ọjọ́ ànẹ́bí gẹ́gẹ́ òun ni súnà nítorí pé bá bá ti yí pé nǹkan tó jẹ́ sí ni a ní gbogbo nǹkan tó lè ṣe lọ́rùn ẹ̀yẹ̀ fún wa táwọn ni wọ́n fi ba lọ́sàn ànẹ́bí àtàwọn ọ̀dọ̀ àwọn sàhábà wọ́n gbà bí òsì sẹ́yìn ajá sí pé àìsí yẹn gẹ́gẹ́ nìlànà òun lèèyàn ti fi gbalada ayọ̀ alimusulimu nínú àwọn òfin yìí gbogbo agbọ́dọ̀ mọ̀ pé gbogbo ohun téèyàn bá ní bùkátà sí nínú àlámọ̀rí ayé àtọ̀run ṣẹ̀rí àti sàlàyé rẹ̀ ọlọ́run la fi kíní kẹ̀kẹ́ lẹ́nu síra báyìí tá a sọ nípa rẹ̀ ọlọ́run la ṣe alukọ̀rán ni a ṣe kalẹ̀ ní kíni òsì bìyà lẹ́nu kúlì ṣe kọjú ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nípa gbogbo ohun yẹn yẹn ayuha muslimun nínú àwọn òfin agbọ́dọ̀ mọ̀ yìí pé ìtẹ̀lá nẹ́bi sallallahu alaihi wasallam kó lè àyàfi tí nǹkan yẹn bá ti déédéé ṣẹ̀ríà lábẹ́ ọ̀rọ̀ mẹ́fà kan irun tá a fẹ́ ṣe tó bá ti pín nǹkan tó ló kùfà tá a bá ló kùfà yẹn a kò gbọdọ̀ ṣe wọ́n ń pe sọ̀láàtù kan ní sọ̀láàtù ìkùsù èyí lẹ́yìn máa ń sọ pé tó ń rọ àtùsùpá wọ́n ni wọ́n ń jà òun ni ọ̀sán tó ru òru dọ̀sán ẹ̀rí sísẹ̀lẹ̀ yóò bá ṣẹlẹ̀ káwọn arẹ́nìkan kó dìde kó ní wàyí afẹ́sẹ̀ sọ̀láàtù ìkùsù dùbáyì ṣèbí sọ̀láàtù ni ọ̀sà bẹ̀rẹ̀ kírun ni ọlọ́run ni ó sì pé ayé àlùkò ni ọ̀sà ń bẹ̀ bídé aláàbọ̀ fún tọ̀hún sí nítorí pé ààrò kù pàǹtẹ̀ yẹn tó fi fẹ́ ṣe. bákan náà lábẹ́ wípé afẹ́ tẹ̀lé anabi sallallahu alaihi wasallam nǹkan yẹn gbọ́dọ̀ ṣe déédéé lábẹ́ òfin àárẹ̀ ọ̀rọ̀ mẹ́fà ọ̀rọ̀ kejì òun ni rẹ ìrẹ́ kí ni wọ́n ní ká fi ṣe kìnnì ẹ̀ lápẹ̀rẹ̀ ní iléyà àlè fàdíẹ́fà ẹnìkan á sọ yìí pé ẹnìkan àti èmi àwọn alágbára àti rẹ́rẹ́ èmi mi ò sì fa tiẹ̀ àmọ́ wọn lọ sí ẹgbẹ́ òun ó pe horo ẹ̀rí ó ti ní ṣíṣù ó ti nírẹ̀ tí wọ́n ní ká fi ṣèjọ nìyẹn a kò gbọ́dọ̀ lo ìrìn ẹ̀mí ìkú lábẹ́ títẹ̀lé àṣọ ènìyàn bákan náà ìkẹta ni wọn dáàbò òun náà ẹ̀kọ́ dẹ̀ mélòó ni nǹkan yẹn ẹ wọ sọlá tó lè tó máa dábẹ́ sí i ní ìsìlákà méjì kẹ́nìkan wá sọ wípé ọ̀pọ̀ ọrú ìlà jẹ́ ẹjẹ́ àti sàlátù ìjùmọ̀ yìí ní mẹ́rin tí kúkú máa ń jẹ́ láyéláyé lẹ́ẹ̀gẹ́gẹ́ irú bẹ́ẹ̀ ń dọ̀wọ́ títí dídà kò sì tẹ̀lé mọ́ bẹ́ẹ̀. bákan náà báwo ni wọ́n ti ní ká ṣe fún wọn ti ní ká ṣe kí níyẹn ẹnì pé sàlátù kùsùnkù tí wọ́n sọ yẹn wọ́n ní bí wọ́n ti máa ń ṣe tí wọ́n bá ti kí dérú kú wọ́n tún padà kí ẹ wá ló fẹ́ sàlátù kùsùnkù kọ́ akíyé kẹ́ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yẹn kò sọ ìtẹ̀lá nẹ́bí labalá bákan náà lábẹ́ ipa fẹ́ tẹ̀lé ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam alágbọ́dọ̀ fi déédé ohun mẹ́ ohun ẹlẹ́ẹ̀karùn yìí ohun náà lọ́rọ̀ àkókò ìgbó wọn ní ká sí nǹkan yẹn ìgbó ni wọ́n lọ́ọ́ sí ẹ̀wúrò yìí tó mú lápẹ̀rẹ̀ wá lẹ́ẹ̀kan ìgbà tí àwẹ̀ ọ̀rẹ́ yẹn wà náà ní àsìkò Ramadan kéèyàn wá tó tẹ́kọ̀ sọ wípé wà yí ọ̀rọ̀ wọn lè ka ṣèjọ sínú mọ́sálásí kẹ́nìkan wà lọ mú sáré ọ̀rẹ́ fúnbẹ́ lòun ó sì ṣèjọ sùn ìbá lọ bẹ lọ́wọ́ ń bẹ náà ni ẹ fáwọn yẹn ti gbàdàgbọ́ lọ sáré báyìí sà irú eléyẹn ń fa àgbàkóso àwọn tètè bíjà lórí bí wọ́n ti ní ká ṣèjọ sùn yẹn kì í dá ìyá ló ṣe ayò ẹ̀ mùsùlùmọ́ọ̀nù adúgbọ́dọ̀ ṣe oyé wa lábẹ́ àwọn òfin ìgbé ìpínlẹ̀ níbi ohun tó bá jẹ́ ìjọsìn fẹ́ni tá a gbé wọ̀ kọ́ lọ́rùn òun náà ní kéèyàn sáà fọ́lọ́ ohun tá a bá ní èèyàn gbọ́dọ̀ máa lọ sọ wípé ṣé kìíní yìí kí lọ́gbọ́n lọ́wọ́ àánú rẹ̀ ìtumọ̀ wo lọ́wọ́ àládẹ́ rẹ̀ ẹ̀rí pé lọ́pọ̀lọpọ̀ ọ̀gá máa ń sọ fún wa àfọwọ́ ọmọ ọdún kàtọ́ rọ̀jì ọlọ́run sara àǹdù àrùdọ́ nígbà tí wọ́n débi hajj al-aswad ọbẹ̀ fún ọlá gẹ́gẹ́ bá ń sọ̀tẹ́lá gbé máa ń kọ́ ọlá nígbà tó bá fẹ́ bẹ̀rẹ̀ tọ́wà ọwọ́ àni ní àìlẹ́mu anaka hajaru mọ́ mọ́ yí pé wọ̀nyí o kú dání ó lè nìyẹn lára ò sì lè nìyẹn ní nfa ní tí ìbáyé tó mo rí pàtẹ́ bíi ó kí ìsì rẹ ọgbọ́n ọ̀la ni mi ní ti bẹ́ẹ̀. obìnrin yìí pé ká máa wádìí pé ọgbọ́n wo lọ́wọ́ àti ìjọsìn tí wọ́n ní á ṣe èèyàn ní padà sẹ̀sìn mọ́ni ṣé wọ́n ní á ṣe náà ni láì ní sẹ́ máa béèrè pé kí wọ́n á ní ìtumọ̀ tó mú wa. sàrà ọ̀pọ̀lọpọ̀ bàtà bá ní ká máa wá ìtumọ̀ káàkiri àkáyé wa lè má gbé àtẹ̀ lọ́pọ̀lọpọ̀ rẹ̀ ní má ní àwọn ọgbọ́n àti nínú àwọn òfin agbọ́dọ̀ jọ yọ yé wa yín pé ká ṣe wàhálà síbi àlámọ̀rí ẹ̀sìn gan yìí ṣe pé yẹn gẹ́gẹ́ ní sẹ̀rí àfẹ́ yàtọ̀ sí wàhálà tó ṣe fọ́kẹ̀ já wa lásán wàhálà tó bá ṣe fọ́ wá bẹ́ẹ̀ nínú nǹkan tẹ́sí ní ká ṣe ajágbé ládàá ó fi pọ̀ nìyẹn ẹlòmíhìn kéèyàn sá ṣe nǹkan tó wà ní ìlànà làwọn afáyẹ ní ìdájọ́ rẹ ti sọ yìí pé alẹ́ ti sọ̀dù fi súnná khayrun min al-ijtihad fil bid'ah kí ẹ wà ní ọ̀túnwọ̀sì níbi ohun tó wà nínú ìlànà ọjọ́ ó lóore fún ìyẹ̀jú kí wọ́n á ah, lágbájá á ah, ó fún ìyẹ̀jú bí bídà rẹ̀ yìí ah, wọ́n bá tẹ̀ jẹ́ láburú gan ni ohun tí ń ṣe ọlá wàhálà tó ṣe yìí yọ gbẹ̀sẹ̀ wàláhì kò ní gbẹ̀sẹ̀ bọ́rọ̀ rẹ̀ ṣe máa rí àmìlà tó ń náà ṣe bá yẹn ni pé a ti tẹ iṣẹ́kíṣẹ́ láyé náà ṣe bá yọ wàhálà láti níjọ́ gbẹ̀dà lọ́yàmọ̀ bọ́rọ̀ rẹ̀ sì máa rí nìyẹn ayé wa ni mùsùlùmí atúbọ̀dọ̀ jẹ́ ọlọ́yẹ wa ife sẹ́rí sísẹ́ lánàbì sallallahu alaihi wasallam níbi ohun gbogbo níbi mu tá a bá pè lẹ́sìn shartun li qabuli al-ibadat májẹ̀mú tọ́lọ́wọ́ máa fi gbẹ̀sìn wọlé ni o májẹ̀mú tọ́lọ́wọ́ fi máa gbẹ̀sìn wọlé ni ìpìlẹ̀ rẹ̀ náà ni hadithu Aisha radiyallahu ta'ala anha sanabi sallallahu alaihi wasallam sọ ife man ahdatha fi amrina hadha ma ẹni ọba tá kiri kẹlẹ sínú àlámọ̀rí ẹsìn yìí tí ó dẹ sínú ẹ báyọ kó ti lálà sí tó hàn nígbà lọ́wọ́ ẹ bákan náà agbẹdọ tó jẹ ọ lọ yìí wa ìgbésẹ̀ ẹrí títẹ lánàbí sọlọlọ àṣẹlẹm ọ̀kan náà àwọn ìpínlẹ̀ Islam ni ó sì tún jẹ kan ló ogun fàdéyàn ìpínlẹ̀ fi wà ní jẹmí Ọlọ́run ẹrọ ànàbí sọlọlọ àṣẹlẹm wọn ni kúlù fúnfẹsí yẹni kò lóun ẹni jẹ nẹta ìlà wọn ni wọn gbogbo ìjọ mi yẹn yẹn ni wọn wà lóun jẹ àlùjẹ́nà máa tò sani àwọn àgbà fún wọn ọ̀wọ̀ kódà ẹni tí ń da gbogbo ẹ̀kọ́ láyé bí báyìí náà òun náà máa sọ fún wọn wá àlùjẹ́nà sani olówó ọ̀wọ̀ anábì sallallahu alaihi wasallam níbẹ̀ ẹni yóò tó bá tẹ̀lé mi yọ wá àlùjẹ́nà ṣùgbọ́n ẹni tó bá ya fún mi anábì ń bọ́ kọ́kọ́ di ábà pọ́ńtọ̀ òun ti pọ̀ nìyẹn o bákan náà títẹ̀lé anábì sallallahu èyí tó ṣe wípé yóò hẹ wípé lótìtọ́ lódodo èèyàn nífẹ̀ẹ́ ọlọ́run ẹ má jẹ́ àgbàgbé ayatollah mihna èyí tá n kà fún alọ́pọ̀lọpọ̀ gbà ọlọ́run nígbà lẹ́nu sọ gbogbo àlẹ́ mọ́ wípé qul in kuntum tuhibbuna Allaha fattabi'uni. fún ẹ pé lótìtọ́ lódodo òun lẹ́ nífẹ̀ẹ́ ọlọ́run ẹ tẹ̀lé ní anábì ni tẹ́ ẹ bá ti ṣe bẹ́ẹ̀ o yuhbibkumullah ọlọ́run ànífẹ̀ẹ́ yín ìfẹ́ ọlọ́run èsì dárí tọ́ bá ti nífẹ̀ẹ́ yín o wọ́n yẹ fi lẹ́kùn dùnú bá tó àforí ẹ̀ṣẹ̀ yín jì tọ́lọ́ lọ́wọ́ ọba ń kọ́ aláforí jì ní símá ti kéèyàn. bákan náà agbọ́dọ̀ jọ lọ yí wa yí pé àlójú ọ̀nà tó ṣe yí pé ìfẹ́ ànẹ́bí ti máa hẹ̀ ní tòótọ́ òun ni kéèyàn tẹ̀lé o. irun tí ànẹ́bí máa fi hẹ̀ ní tòótọ́ òun ni kéèyàn tẹ̀lé ànẹ́bí sallallahu alaihi wa alihi wa sallam. òun ni ó sì fi rinlẹ̀ gbé ẹ̀rí fàtẹ́bí sallallahu alaihi wasallam pé ànígbàgbẹ́ nìkan kan yóò lè fi dọ́gba mo lè fi pè tó fi jáde pé mi ló máa máa nífẹ̀ẹ́ á nífẹ̀ẹ́ mi tó ń bí ẹ lọ jọmú ẹ lọ wọ́n nà ẹ ti ajma'in á tún nífẹ̀ẹ́ mi gbogbo àwọn èèyàn lọ. yẹn ni pé tòun rẹ bá sọ pé báyìí lọ́rọ̀ rí ànẹ́bí ní báyìí lórí á pàtó bísí á ti tànẹ́bí ọ̀rọ̀ fáwọn gbé àyà látòrí kò dìkọ́ wípé ìbọ́lọ̀ pàṣẹ ọlọ́run ti pàṣẹ kí ẹ kò gbọdọ̀ sí ẹnikẹ́ni àfọlọ́ àti pé yàtọ̀ àwọn akọ̀yìn máa ti dáadáa tó ní yàtọ̀ àwọn fi wá sọ wípé kí ẹ máa fi gbogbo tó gbẹ́lẹ̀ nígbà tá a tẹ́lẹ̀ sọlọ́wọ́n ọba náà ti wà sallallahu alaihi wasallam sọ̀rọ̀ pé kí ẹ máa fi gbogbo tó gbẹ́lẹ̀ ọwọ́ àlọ́ bí àyà látọ̀rí kò dìgbé bò láti àtìtẹ̀lé òǹbí síbẹ̀ èèyàn ní kọ́ ló wọn bí eléyìí tọ́lọ́ ti yapa sí wọn tí Ànábì sallallahu ẹni ọba kọtọ lọ́hùn àbí ẹni ọba kọtà nẹ́bí ọ̀hún tọ̀hún ti ti kọtọ lọ́hùn wàlẹ̀ ìyá òkè láti lè dáre. kátùmá gbàgbé nígbà tí wọn mọ̀ rọ́ọ̀dì ọlọ́ọ̀fin náà láàánú tó gbúra pé mo fẹ́ ní tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ gbúra eré ànábì mo nífẹ̀ẹ́ sí mo tún nífẹ̀ẹ́ ara mi o ah òtítọ́ ọlọ́run ní rẹ̀ ó mọ̀rù èsì fẹ̀ èsì fẹ̀ rárá bí mọ̀rù ti tún chéńjì ọ̀rọ̀ Ya, ọmọ wà yíò ìrẹ ọmọ rẹ o ti ní ìfẹ́ ńlọtọ ìgbàgbọ́ rẹ ti pé ńlọtọ torí bẹ́ẹ̀ bá sọ pé òun níbi ànẹ́bí òun tún níbi arọ omi ẹ̀fẹ́ sẹ́sìn rẹ̀ bá ń sọ pé báyìí ni kò ṣe ọ̀tọ̀ sì ni o ti sún ní ànẹ́bí ní kéèyàn ṣe tẹ̀mí léèyàn bá tẹ̀lé sọ nípa bẹ́ẹ̀ nínú àwọn òfin wọ̀nyí òun náà ní pé a gbọ́dọ̀ alaihi wasallam ojú ọ̀nà kíkọ́ ti ànábì sallallahu alaihi wasallam òun náà ní kéèyàn tẹ̀lé òun lèyàn sì ti máa jìnà sí ìlérí ìyà tí ń bẹ lábẹ́ rẹ̀ ẹ̀rí bọ́lá ń sọ pé olè àti ọ̀gbọ́nha wọ́n rọ sùwèé àní ẹ̀ tẹ̀lé tọ́lọ́ ọlọ́run ní kàtẹ́bí sọ fún wa bẹ́ẹ̀ ẹ̀ sì tẹ̀lé tó jíṣẹ́ fà ń táwọn báwọn yẹn bá yẹ ìpadà fà ń nà lọ́ àlàyé òfin kò ní káfíìrì ọlọ́run ò ní nífẹ̀ẹ́ sí àwọn aláìní gbàgbọ́. bákan náà títẹ̀ láàánú ẹni sallallahu alaihi wasallam mi ń sìfà bí mu'minin alàzímọ̀ sí láhùn. ọ wà nínú ìròyìn àwọn onígbàgbọ́ dodo tòótọ́ tó ti fẹ́ sọ́ba nígbàgbọ́ dodo ó ń sọ wọn máa tẹ̀ láàánú ẹbí. ẹ wọ ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala nítorí àgbọn náà ayà sixty one sixty two ọlọ́run ní jìtìmẹ́ wọn kí ìwọ tí ọjà gbọ́dọ̀ àwọn onígbàgbọ́ òdodo tí wọn bá pè wọn sí tọlọ́run àti tòjíṣẹ́ rẹ̀ ní àsùnmọ bẹyìn náà kọ máa dájọ́ láàrin wọn àníyànkúlù tẹmí ìná wa àdó àná ìwọ tí wọn sọ náà lè fi àwa tó àgbà ọ wà kúlẹ nìkan fún mi ni mo fi fún àwọn yẹn ni wọn jèrè Ọlọ́run tí yóò tẹ ẹlẹ àwọn rọṣùlá ẹni wọn bá tẹ̀lé tọlọ́run àti tòjíṣẹ́ ọyá sàlọ ó sì fáyọ Ọlọ́run nípa fàkùlẹ̀ níka ọmọ ìgbàlejò ọlọ́run láwọn ẹni ẹ̀dẹ̀gbẹ̀ ni wọ́n jèrè ayọ̀ àlùmọ̀sẹ̀mọ́n ànínú àmì ìtẹ̀lé àtẹ́bí sọ́lọ́lá àṣálá ọjà nìkan nínú àmì ìgbé yẹn ń fáyọ̀ ọlọ́run ọba káwá tẹ̀lé àtẹ́bí sọ́lọ́lá àṣálá ọ̀rẹ́ yẹn ni o ọ̀rẹ́ lómi ni ọba ti gbé ọ̀rọ̀ lábàáyé ọ̀gẹ̀ ẹ̀sẹ̀ àfẹ́ sọ kìnnìkan rẹ̀ ṣé títẹ̀lé àtẹ́bí sọ́rọ̀ yẹn ni tẹ̀ ọ̀rẹ́ yẹn ni kéèyàn tẹ̀lé àtẹ́bí òun náà ẹ̀rí ọ̀rẹ́ yẹn rẹ̀ òun náà láyà dá fi bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan ìgbè wọn máa ẹ̀ tà kúrò rọ̀sọ̀ọ́lù ọ̀pọ̀gbọ̀ ìwọ̀n tá nẹ́bí sọ́lọ́ra sọ́lá máa pa yín láṣẹ rẹ̀ ẹ gbà á. kódà bọ́yọ̀ jẹ́ nù àlámọ̀rí ẹ̀sìn yín ni àbá àlámọ̀rí ayé yín ni èyí tí ọba bẹ̀ kẹ́lò nù ayé lálẹ́ sí bó ṣe wù wá ń bẹ̀. nígbà tá a bá rí nkẹ́kẹ́ tí ó ta wa lọ́wọ́ pé ká má ṣe bó ṣe wù wá. ẹ̀rí wọ́n nígbà tá nẹ́bí wájú màdínà wọ́n rí i pé wọ́n á mú igi akọ àtàbọ̀ wọn apá pọ̀ ní èso tí wọ́n fi jáde. àníbi sọlọ́lọ́ àtàlá gbà wọ́n wá dé Madina wọ́n wá sọ fún wọn wípé ẹ la igi yìí sọ́dọ̀ ọ̀tọ̀ ẹgbẹ́lẹ́ yìí sọ́dọ̀ ẹgbẹ́lẹ́ yìí sọ́dọ̀ wọ́n ti bẹ́ẹ̀ báyìí bí o ti jáde nìyà. òjijì ọlọ́run bá ní antum àìlẹ́mú bí òmórí dúníyàtò tọ́ba yìí pé ọ̀rọ̀ ayé yín ẹ̀yin lẹ́ni mọ̀ ń parẹ̀ ṣùgbọ́n ohun tó ti ṣe pẹ̀lẹ́sì ni mo dáhùn sọ́sálàmá tún ti sẹ̀kẹ́lù nínú ọ̀rọ̀ ayé báyìí ọ́ àìsè yóò ti tẹ̀tẹ̀ yóò ti wàhálà sí wa lọ́rùn bóyá tó bó láti pé pẹ̀lú ìyàwó wa ni àwa ni ìbọ̀rọ̀ ìgbésí ayé sọ̀rọ̀ ọ̀run lélẹ̀ bẹ́ẹ̀ ni téèyàn bá téèyàn kẹ̀jẹ̀gbẹ̀ orí bẹ́ẹ̀ lànà sọ̀tẹ́ la ń sọ wípé alẹ́ ni yóò tó bá níjó mi ìgbẹ́ lọ ọwọ́ àfi sọ́dọ̀ kan jù mẹ́ lọ yóò dé jọ gbẹdẹ ẹ wọ̀ sí kókó máa dé ọmọ awọ́ ní hà ní ẹgbẹ́ rẹ máa fi kéèyàn wá sọ wípé ìbọ̀rọ̀ ayé mi ọba ti wù mí mo ti lè lu gbèsè ayé pẹ̀lú àwọn ìyàwó mi ẹ pẹ̀lú mi ti jẹgbẹ ní o kò sí ìtọ́ kan pẹ̀lú ọ̀rọ̀ súnlẹ̀ láàrin àwọn aráàlú rẹ o kálukọ́ máa retí ni pé tó ọlọ́run ká kùjọ ya ní báyìí ọwọ́ ọmọ kí ni wọ́n ń pè ní àmà pín orun kí ni wọ́n kí ni ń jẹ́ bẹ̀ wọn ò ráyè gbogbo orí gbé bẹ́ẹ̀ ni bí tọ́lọ́mbá ní ọ̀yà ni àbẹ́ni ọba ló ń jẹ lọ́dọ̀ so nípa bẹ́ẹ̀ ìtẹ̀lá nẹ́bí sallallahu alaihi ọ̀rẹ́ yẹn ni ọ̀rẹ́ yẹn ni pàpà jùlọ náà wáyà dàgbà fún wa nílẹ̀ ẹjọ́ náà sọlọ́ ní pẹ̀lú àwọn ọ̀rọ̀ fi kẹlá ìpinnu kí àwọn èèyàn lè nígbàgbọ́ ọ̀fẹ́lẹ́ dáadáa náà ní ìbúra hàtà ayọ̀ hàkì mú tàbí ìmọ̀ ṣájára bẹ́yìn náà tí wọ́n á fi máa gba ìdájọ́ rẹ̀ ànẹ́bì níbi fanfa tó wáyé láàrin wọn tó mẹ́lẹ̀ ayẹ́jìdó bí àǹfùsì ìhàrọ̀jọ́ mímọ́ ọ̀rẹ́ wọn ò wá ní rí ẹsẹ̀ níbi ìdájọ́ tí ànẹ́bì bá mú àwọn ìfẹ́lẹ́ mọ̀ tẹ̀sílẹ̀mọ̀ wọn á dẹ́gbà nírọ̀wọ́ rẹ̀ bákan náà a tún máa gbàgbé ọ̀rọ̀ aláwọ̀ kan bẹ̀rẹ̀ ní kíni o ìdáná lọ́ọ̀yì kíra ọlọ́ fọ̀súnlẹ̀ àdìlànà ẹ̀rí òjijì ọlọ́ ẹ̀rí ẹ̀ wá rí àwọn èèyàn nípa wípé a máa tẹ̀lé ànẹ́bí oríṣi ni wọ́n o oríṣi ni ṣe sí àwọn èèyàn àti pé ẹni bá ti ń tẹ̀lé ànẹ́bí a máa mọ àwọn ìṣesí kan lára rẹ̀ alákọ̀ọ́kọ́ náà tààrí múnusù ńtọ́ jẹ ẹsẹ̀ wúrà tó tẹnu ànẹ́bí jáde báyìí báyìí òkè nǹkan náà ti kéré tó kò ní náà rẹ̀ ẹ ọ̀kan náà wọn sàhábà abdullahi bin muhammad radiyallahu ta'ala anhu ó mú ọ̀rọ̀ wa nípa ike anabi sallallahu alaihi wasallam kọ̀ láti máa mú òkúta kékeré báyìí kọ́ máa jù ìṣọlọ́run nìkan dá kí ẹ máa ju òkúta kékeré bá tọ́rọ òkúta kékeré nìyí kò lè sọ dáńkùtà ṣùgbọ́n ó lè fọ́ yẹn lójú ọba rẹ̀ ní ti ṣe lónìí ẹ̀ ẹ́ ìwọ́n ń ṣe bẹ́ẹ̀ èmi àti òkú sọ̀rọ̀ mọ́ láéláé kátùmá gbàgbé afáwà Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhu nígbà tí ń mú hadith anabi wa sallallahu alayhi wa sallam fífi àníṣe la tamna'u ima Allahi masajidallah ẹ má kọ̀ fún àwọn ẹrú ọlọ́run ọba lóbìnrin kí wọ́n bá lọ mọ́sálásí ọlọ́run láti lọ sí sọ́lá yìí ṣe dandan ni gómìnrin ṣe kí ni ọ ọlọ́run sọ́lá ṣùgbọ́n tí wọ́n lọ ẹ̀kú gbọ́dọ̀ kọ fún wọn mọ́sálásí ọba jìnnà jù bẹ́ẹ̀ lọ. abárí kan nínú ọmọ ọmọ afáwa ọ̀sọ̀lẹ́yìn bùnà wọn náà òṣìṣẹ́ ọlọ́ọ̀bù sọ̀rọ̀ àti fún wọn pè yàn níbi ìlọ́lù. ọba ní àwọn máa kọ fún wọn jọ à torí ìgbà tẹ́ yẹn àwùjọ da òsì wàhálà ń dà ní ìsìn gbogbo ẹ ti yí bọ̀. a ah! àtàní ẹ̀ mọ́lá ní ànábì sọ́lọ́wọ́ àtàlà ń sọ̀rọ̀ ìwọ́dí wo ní gbà kọ́ máa kọ̀ fún ọ alátòlélẹ̀ ní àti òfin jọ sọ̀rọ̀ mọ́. ẹ̀rí yóò máa hẹ̀ lára ẹni tí ó bá ń tẹ̀lé ànábì yìí yóò máa rí àwọn àmì yẹn lára rẹ̀ nítorí bá jẹ́sẹ̀ ọ̀rọ̀ báyìí ábàbàrà rẹ̀ ó máa pàtàkì ẹ̀ lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n àníwọlé yẹn yẹn lójú o ọ sọ fún ọmọ ẹgbẹ́ òní kí nítorí irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ nìyẹn ọ̀ èèyàn ní bẹ́ẹ̀ o àwọn ènìyàn ọlá fáwọn jẹ́ ìpìlẹ̀ tọ́lọ̀ wọn bá fi wọ́n ta kókó ìhun tó jẹ́ sí tó ṣe islam ti ti súnà níbi sọ́lọ́ àtúnlá wọn èyí wá ṣe tó fọwọ́ tẹ gbẹrẹ mu àwọn ọwọ́ náà mí lọ́nà dábì bàbá ọmọ wa yẹn wí. bákan náà nínú àwọn àmì tá a máa rí nípa títẹ̀lé òun náà ní ibẹ̀ tí bá ń tẹ̀lé ànábì sọ́lọ́ àtúnlá ẹnìyàn máa bẹ̀rù fífì. bákan náà a tún máa ẹni ẹ yóò máa ṣe àwòkọ́sí ànẹ́bí níta àti nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn mí nìyí lẹ́yìn kó sẹ̀yìn fáwọn olè kí àlàfẹ́ kọ́ dárú mọ̀ sí ó sì fa gbogbo gbòógè téèyàn bẹ délé rẹ lọ́dọ̀ àwọn ìyàwó rẹ orí yẹn kí ah, ahli sunna tó ń a máa lára ẹni tí bá ń tẹ̀lé yọ ní gbangba yọ máa gbé ìdájọ́ lọ́wọ́ bá yóò sì yọnu sí ìdájọ́ tá nẹ́bí sallallahu alaihi wasallam tó bá ń wá ká má gbàgbé nínú ọ̀rọ̀ kan tá nẹ́bí sallallahu alaihi wasallam lọ pé ọdẹ yóò fi rí adùn ìmánì òun náà ní kéèyàn yọnu sọ́lọ̀ ń pẹ́lẹ̀ dàdí kéèyàn ti gbà pé Islam ń kọ́ òun lẹ̀ sí tòótọ́ kéèyàn tó wá yọnu pa nẹ́bí sallallahu alaihi wasallam ànẹ́bí ọlọ́wọ́n ọba ní òjijì ọlọ́wọ́n ọba ní ìsìn ayọ̀ àlùsíwòsì nínú kẹtẹ ọrẹ wa lọ́wọ́ láti lè tẹ láti ẹni ìdẹrọ náà wọn bá fẹ bẹ o ẹni tẹni rẹ bá ti jí paripari alẹ ní kẹsì òun náà lórí tí wọn máa tako súnmẹ láyé rẹ tọba tí wọn ti tako súnmẹ báyìí lọ sọ pálapàla kẹmẹ lọ́wọ́ rẹ tọba tí lóun gba súnmẹ sẹfọ fún àwọn àbá yìí dé a ẹyin tẹlẹ ń ṣe súnmẹ ẹdún àti irú pálapàla yìí nínú kẹtẹ ọrẹ yẹn lọ́wọ́ láti lè tẹlẹ lánàá nẹbi sọlọ lọ ìkíláàsì ẹtọ́ báyìí pé wọ́n ti ń ṣe ń torí tọ́lọ́run ọba ni kí ló dé bí òní gba súnà nẹ́bí láàyè yóò dà ṣùgbọ́n pé pé kò ṣe nǹkan torí tọ́lọ́run nítorí náírà ni lówó pé kò fẹ́ lóhun ṣe súnà ọba lónà ọ̀ èyí ìtẹ́wà fi bọ́ yìí náà sọ lóbi yá pé gbogbo àwọn tí wọ́n ń sá fún súnà wọ́n mọ wọ́n ń sá fún oyé wọn wọ́n mọ̀ súnmọ́ rẹ orí tí wọ́n bá gbà á ìta ó lè fún wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń rò ṣé táwọn dé láwọn ṣe súnà ilẹ̀ ọ̀dà ilẹ̀ ọ̀dà wọn ò ní rẹ́ni ìyàtọ̀ wọn mọ́ pàápàá jùlọ báyà àwọn ẹni tí wọ́n ń yẹlẹ̀ wò ni àbáwọn ẹni tí wọ́n ń ṣe òògùn fáwọn èèyàn ni wọn ò ní rẹ́ni kankan mọ́ bákan náà èèyàn tún máa tẹ́ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala èèyàn tún máa lọ fún àwọn ìdájọ́ ẹ̀sìn èèyàn tún máa gbàgbọ́ yé àwọn ẹ̀sìn ọ̀rọ̀ yóò sì máa ronú sí èèyàn tún máa wá tẹ̀lé lánàá àwọn ẹni ìṣáájú rere nínú nǹkan tó lè jọ́ rọ̀ yẹn lọ́rùn ni gbàgbé ẹ̀dá fún sọ̀rọ̀ àwọn ẹni ìṣáájú rere ni wọ́n bá tẹ́lẹ̀ gbẹ sọ́mùwà káwọn ẹni ẹ̀sìn kọ́ lò wọ́n ẹ̀rí inú tí ó fi rọ̀ yẹn lọ́rùn ni anabi sọlọ́wọ́ asọ́lámi sọ yìí pé àlùmọ̀ yìí máa fi ti sẹ́wọ̀n fífi gbogbo iná ni wọ́n á wọ̀ àfẹ́yọ wóró kan wọ́n á ní talẹ̀ yọ kan yẹn tí ọlọ́run ti bẹ́ẹ̀ máa ń ma ẹni àlejò àfáàlì àwọn tó bá wà lórí ìlànà tí mo wà lórí ẹ̀ lẹ́nu àtàwọn sàhábà rẹ̀ bákan náà inú tí ó ti kọ́rọ̀ láti lè tẹ̀lé súnà òun náà ni asọ̀fẹ́ bá tó sọ ẹlòmíì wọn tí òjò ọ̀rọ̀ Ọlọ́run láti ti súnà wà láyọ̀ rẹ nítorí pé àlùmọ́tò àìlẹ̀ yìí ni khalilihi ọmọnìyàn máa wà lórí ìlànà ẹ̀sìn ọ̀rẹ́ rẹ̀ fàlíyàn sọ̀rọ̀ ahadukum man yukhali kẹ́nìkan kan yíwo dá lòun máa bá sọ̀rọ̀ ìwọ náà nìyọ ẹ̀sìn ọba ti dùn ọ́ láti báyìí lọ àwọn ẹni tó ń bá nìyẹn náà ni wọ́n kó báyìí ẹlòmíì ìyàwó ẹ̀ lọ́ máa kó bá ọmọ kọ́ọ̀rẹ́ náà nìyẹn ọ̀rẹ́ náà gbogbo nǹkan tó wà ní òfin ẹ̀sìn òun ni òjò ṣe é ti ti kẹ́ wá ní gbogbo wàhálà máa ti pápá kó káàkiri sẹ́ńtì òsì ẹ̀ lè ṣe kó fi pápá òsápò ní òní kó fi ṣèṣì abalóhùn bẹ́ẹ̀ fi ṣèṣì òní wá o èmi ò ní lè gba gbogbo pálapàla yé o wọ́n máa fi pápá òṣèṣì káàkiri títí wọlé léèrè ẹ̀rí alájọrin òun kó bẹ́ẹ̀ lómi náà lọ́pọ̀lọpọ̀ tí òjò kí wọ́n lè ṣe kí ni òjò wọ́n lè lo súnà ọ̀yọ́ tí òjò tún ní ọ̀rọ̀ ọ̀rùn àìmọ̀kan bẹ́ẹ̀ bá àìmọ̀kan mọ̀kan àti tẹ̀lé fẹ́nu ìgbé báwo ti ṣe àti ká máa gbé ìròrí lékè ìmúṣẹ́jẹ́ ṣe ọ̀rọ̀ àwọn bàbá wa báwọn bàbá wa ṣe ń ṣe nìyí nínú àwọn nǹkan tí ń di àwọn yẹn lọ́wọ́ ń ṣe nìyẹn ẹ̀yin náà wo làákàyè sọ̀rọ̀ sí ìmúṣẹ́ sọ pé ìmúṣẹ́ yẹn kẹ́ lọ́wọ́ àmì òṣèlà làákàyè lẹ́jà kọ́kọ́ ta sí náà nínú àwọn nǹkan tí ń di yẹn lọ́wọ́ tí òjò àti ìmọ̀ àwọn ṣùgbọ́n àwọn ìrújú ìkẹ́ tọ́ba rí bẹ́ẹ̀ ẹ̀ ṣékìlì báyọ̀ àti lérí báyìí lẹ́yìn lẹ́yìn ní ìdákẹ́ àwọn olùmọ̀ aláya àwọn mímọ́ dodo ọ̀ sì ní sọ ìlérí ìyá dẹ̀ ti wà fún ọ ìnàlẹ́dínà yẹn tó mọ́nà má anzalna mina lẹ́yìn náà ti wà lẹ́kọ̀ọ́ àwọn tí wọ́n ń pamọ́ ìmúdá sọ nínú àlàyé àtìmọ́nà ní báyìí náà bàjẹ́ náà lẹ́yìn bàtà ti sàlàyé fáwọn èèyàn tìlìkìtàb nínú tírà ọlọ́run ní wùlẹ́ ìkàyẹ̀lẹ̀ àdùnkùnmọ̀lọ́ àwọn yẹn ìpín máa jà wọn ìpín ọlọ́run máa jà wọn. wọ̀yẹ̀lẹ̀ àdùnkùnmọ̀lá inú ìpè gbogbo àwọn tó ń ṣépè bí a ẹ̀sìn bá ti wá jẹ́ báyìí. ẹnìkan wá bá mi lẹ́nu ọjọ́ mẹ́ta àti mọ́ra ní ìsìn yóò ti tó bíi ọdún mẹ́ta àti lógun dáadáa ó ní ah ah kò sáà ti gbogbo kiri yìí sì yé gbogbo adájọ́ gbé ládùúgbò ẹ̀ẹ́dẹ̀ wí kẹ́kẹ́ ẹ̀ẹ́sì sọ̀n kẹ́kẹ́ ọlọ́run láwọn tó bá ń pa ìmọ̀ mọ́ ó lè já sí bá ń sọ ohun òrìn síbẹ̀ ni o bí ó ti wáyé nìyẹn o àwọn tó bá ń pa ìmọ̀ mọ́ wọ̀nyẹ̀lẹ̀ ànàhùnmù láìnọ́ọ̀ gbogbo àwọn elépè tí wọ́n lépè lẹ́nu tí wọ́n lépè wọn lẹ́nu wọ́n á ṣépè fún wọn ìkẹsì tọ́jú ẹ̀fọ́ aládìjọ́ yìí ẹ̀ ti sọ fún wa ọlọ́run ní ìṣẹ̀lẹ̀ ní ilẹ̀ dáàbò àfàwọn tó bá ronú kí wàdà gbígbé àdúgbò àmà ń ṣe yọ̀ dáa àwa yọ kẹ̀dí sọ ni pé àmọ̀ bó sọ ni ṣùgbọ́n kí lágbà jẹ́ ojú omi nìyẹn wọ́n á sì lọ́sọ̀ wọ́n wá ṣàtúnṣe ẹ́ wọ́n bá yẹnu wọ́n wá ṣàlàyé nǹkan tí wọ́n ṣàlàyé fáwọn ẹni yẹn ọlọ́run láwọn ẹni yẹn àtúbọ̀ àlejò àwọn yẹn ni màá forí jì wọ́n á ní wọ́n àbúrò ọ̀sẹ̀ torí mi ọlọ́run ọba nìyí ọba tí máa ń gba ìtẹ́ ẹni tí máa ń sìnkẹ́ ni nínú àwọn kẹ́tí sí yẹn lọ́wọ́ tí òṣèké yẹn rí súnlẹ̀ sí òun ni máa jókòó táwọn oníbídà ìwọ náà kọ́ lọ yẹn àwọn oníjàlàbí tí yẹn lẹ̀ lọ yẹn wọn lọ́rẹ̀ ọwọ́ alẹ́ sí oyè ó wẹ̀lẹ̀ ju bó ti lọ. àfi kó chéǹjì chéǹjì àwọn ẹni tó máa lọ jókòó tì ọba ti gbọ́ dáadáa bẹ́ẹ̀ nìyí ó ti lọ jókòó tó gbọ́ ẹ ẹ gbórí kìtì pa sí i wọ́n máa dúpẹ́ ẹ̀rẹ́ ìjọba tó máa gbọ́ ẹ gbé wọn mọ yín sáàtì wọ́n lọ máa dúpẹ́ wóróworó ẹ̀rí bí téèyàn ti máa ta wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn. bákan náà ó ti gbé àwọn nǹkan tó lẹ òlè bí àwọn ìkáyà tí máa sọ̀tẹ̀rẹ́ dẹ́rẹ́ tẹ́kẹ́ fún yẹn òun lórí ìjẹ́ máa ń yí sí أنبي الله سبحانه وتعالى اللهم ارزقنا الاتباع وجنبنا الابتداء اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداء الدين واعيد القدس حرة وطهرها من يد اليهود يا رب العالمين يا ارحم الراحمين انبياء الله سبحانه وتعالى إن لا نبي دابو دورو على بيدي اقلنا الى جنازين ọlọ́run tó ń bá ní gbogbo fún islam àti gbogbo àwọn mùsùlùmí ẹ̀bọ àtàwọn tó ń ṣe bọ́ba ní yẹpẹrẹ wọn gbogbo àwọn ọ̀tẹ́sì ọlọ́run tó ń bá nípa wọn rẹ o ọlọ́run bá nípa wọn rẹ o alimọ́sídùn akọ̀sọ ọlọ́run dákun bá ní sọ bá wa dá padà sọ́wọ́ àwọn mùsùlùmí o ọlọ́run dákun máa dáwọ̀ ẹ̀bọ̀ wa o kó là wá nínú gbogbo ohun tí jẹ́ wàhálà o àwọn tí ò gbádùn